bá aláwọ̀dù one fifty wà lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ lọ́dọ̀ ẹ̀gbọ́n tó ti máa ń rà. ọ̀gá ṣe flita nù flita. èwo flita. ara snapchat olórí burúkú dédé nẹ àtàwọn wèrè náà. ẹyin alówó iṣẹ́ owó iṣẹ́ tá ẹ lọ ṣe lé Àbújá mo náà hmm. ń dà. sùúrù sùúrù ọ̀gá olówó ńkọ́ má jẹ bá ọmú gbẹ̀ẹ́lẹ̀ o lẹ́rẹ̀ má jẹ bá ọmú gbẹ̀ẹ́lẹ̀ o mi nírú owó sẹ́fọ̀ ọjà. ṣé o fẹ́ sọ̀fọ̀ ni. Ah ẹ fẹ́ ṣòfò ayé rẹ. ọ̀gá ni o fẹ́ ṣòfò rí o fẹ́ ṣòfò rí o fẹ́ ṣòfò rí o fẹ́ ṣòfò rí má jọ̀wọ́ bá mi. mo lọ́wọ́ sátá lọ́sẹ̀ dà. lérè kò wo sẹ́fọ́ gbà. ṣe one two. <laughs> limau. one million two million àbí. rárá one thousand two hundred naira. ọ̀gá kí ló ti ṣe báyìí fún. ẹ tiẹ̀ lè bèrè ń pẹ́ bóòlù àbújá tá a lọ sàdélayé ah, ah. àtàlàáfíà. jẹ́rí àtàlàáfíà àtàbújá tẹ lọ àtàwọn tẹ lọ bá ń bẹ̀ àti mọ́tò tẹ́ lọ sí àti mọ́tò tó rù yín kú òǹbí òfò lẹ́sìn. Ah! bẹ́ẹ̀ mo wí tó ka tírì o. léèrè kó mo ṣe fọ́gà. ẹ wo ọ̀gá. owó sẹ́ẹ̀ mi dà. Hmm. <laughs> ọ̀gá ọ̀gá ẹ ní bílífù ẹ nǹkan tó ju wa rí ojú yín rí o. Ah! ọ̀gá òun ojú wa sì rẹ̀ òun etí wa sì gbọ́. bá a wá sí oh lọ́gàtí. ẹ̀yin yìí jò Ah. n tí mò ń béèrè lọ́wọ́ yín ní ìsìn ni pé owó iṣẹ́ tẹ́ ẹ lọ sí làbújá. ọ̀gá. tantukú lẹ́yìn. ọ̀gá ọ̀gá <laughs> look oríkèé lu ẹsẹ̀ kelo. ẹ ti lè experience rẹ. ìrìnàjò ńlá ni. sí ọ̀gá. àṣé kí ni Veronica àbí Veronica. Ah! síyàwó Buhari. rárá o ah. tí Ọ̀ṣínbàjò ni. so àní láti rọ mi si. ó gbẹ. a rọ mi sí. ó gbẹ. a tún wá rọ mi sí. ó gbẹ. ọ̀gá ọ̀rọ̀ ń dàbí ọ̀rọ̀ oṣù lẹ̀ ni bí ẹ̀ ṣe ń fọtí sí i ló ń gbẹ bí ẹ̀ ṣe ń fọtí èèyàn rọtí sí ló ń gbẹ èèyàn rọtí sí ló ń gbẹ. kò ní wá padà mú ẹ̀jẹ̀ yín nígbà tí ò bá rómi gbà mọ́ ah. ṣé ẹ sì rí ni. gbọ́ntẹ́ lọ sí làbújá nù. ọ̀gá kò tí tán o kò tí tán o ah. ah. ṣáà pé eré mò ń ṣe ni hmm. bí a ti wá ṣe tán tá a ṣe tán hmm. a bá ní pé lọ́ bá kékeré lọ́ bá jẹ táyé kọjá ó ní tún. mọ́tò ti dáhùn sọ́n bó ṣe wá síwájú báyìí ní ẹni kan lálẹ́ ní. gbọ́dẹ̀. adéyí fámílì ọ̀sìn lẹ́mí tí kò ṣe. gbọ́dẹ̀. ó yẹ dìde. ọ̀hún kí n mọ sọ fún ọ ó gbà àgbàdo sún fámílì ọ̀sùn. ẹ dìde ẹ fi ṣe rí ojú tí mo dì yìí tí n bá là tẹ́ ẹ̀ bá kórí burúkú ẹ wọ mi ẹ má ṣe wálé o ìfowó yín ránṣẹ́ through bluetooth àbí sẹ́ńdà o ẹ mọ orí owó sáà yín fi ránṣẹ́ through bluetooth àbí sẹ́ńdà ẹ kọ́ fò kọ́ mi ẹ jẹ́ wá sọ nǹkan fún yín ojú tí mo là ẹ tí n bá fi sílẹ̀ ẹ wò tẹ́ ẹ kó sì kó mi ẹ kú ni o. ojú tí mo dì tí n bá là tí ẹ bá kórí burúkú kò ń bí mi. Ah. ọ̀la ẹ̀ lajú alábàárò oúnjẹ. olórí burúkú èèyàn tọ́lọ́ wọn bá dá yín kílẹ̀ wá débẹ̀.